أعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وقال الله سبحانه وتعالى wa المسلمين atọrọ àlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún annabi sallallahu alaihi wasallam ẹni tí Allah láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa ọlọ́bá ní sàlékún kí annabi bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn alẹ́ àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjẹ̀bù alìkíyàmà téèyàn

ní ìjẹjọ́ kí alábánisan àfáwà shabrozak lẹ́sàn olórí a wà ní ìjẹ̀bú òde ṣùgbọ́n níjẹ̀ ẹ̀dógún in tí a ń bá òun náà ni ọ̀rọ̀ jihad tó ti di tí wọ́n sọ di ìbẹ̀rù fún àwọn mùsùlùmí láti lè bá a wígbólóyìn ta ló sì o náà ni àwọn alásìgbọ́nú wa àti àwọn aláàbọ̀ ọmọ nínú wa jihad gbogbo ọ̀nà làǹgbà sọ kò kóònù ẹ̀sìn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àwọn tí ẹ jẹ́ ọ̀tá ọlọ́run àti ànábì àwọn náà yọ́kù ònú ẹ̀sìn tí ẹ ń sí wọ́n gbogbo ọ̀nà bó ti ẹ̀jẹ̀ pé àwọn ń pè lóókọ míì kọ́dà ní okò ẹ̀ onímọ̀ra ìtíwá ní okò jẹ́ lọ́dọ̀ ti ẹ ẹwọ pípa èmi àti ilẹ̀ ìsinẹ̀ àjọ máa pè ní àwọn òwò kọsọ ti ẹ tọ́jẹ́ wípé èmi àti ìgẹ̀lá máa kọrin ẹ̀kí inú jihadi wọn ní family plan wà èmi àti ìgẹ̀lá àjọ máa pariwo ẹ̀ káàkiri a sì ní fura ṣùgbọ́n àwa wípé kọ́mọ̀jì ṣẹ́ìtàn ọgbẹ̀nu wa sọ̀rọ̀ in tó fún annabi o ní ìlàj sallallahu alaihi wasallam ìlàj ààrẹ ààrùn wà látò lè máa sáyé in tọ́lọ fún annabi sallallahu alaihi wasallam nìkan o ní ìwòsàn fún kílẹ̀ rí wa alásànsọ̀ nùsọ́tùl ní ọwọ́gbẹ̀yìn wípé a'udhu billahi minash shaitanir rajim wa ma arsalnaka illa rahmatan lil alamin eré ànábì ìkẹlà sí ọ fáyé tàbá wá sí ọ níkẹ̀ tó bá jáyà fáwọn èèyàn kan wà lé ọwọ́ wọn ní àfi fàyà láàrin kẹta ti sọ sáájú jihad as a definition rẹ̀ asọpọ̀ pẹ̀ka lábẹ́ bẹ́ẹ̀ àwa dí àyè kan a ṣàlàyé kí ni hukumu jihad tó bá jẹ́ pé àwa la gbé kúrò láti ìlú wa tá ń gbé lọ lu ibì kan kí sì ni ọfà tá fi gbé lọ bẹ̀ a tó clear tó bá jẹ́ pé hùjúmù ló sí wa hajjamuna hùjúmù ọ̀tàlọ́wákà náà mẹ́lẹ́ tọ́tàbọ́wákà wà mẹ́lẹ́ kí ni hukumu rẹ̀ nínú sharia kìtàlù mẹ́rin ló pín sí kìtàlù harbu wa dìfà wa àwọn adébí pé tí wọ́n bá wá kó wà láwà bá wà nílé ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí ìgbàta àgbéjì àdì síta tínú lẹ́yìn obìn yọ́ jà bí ó nìjà.

ọwọ́ ayá mas'ala ta ní ìdílé ni ma ahwajana ilaiha bó ni a ṣe ní bùkátà sí tó o náà ni aljihad labudda min an yakuna tahta royati imamin wa khalifatin ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ jà àfi lábẹ́ àṣẹ olórí tí ọmọ darí ibẹ̀ láti wá sọ́n tí sẹ̀lá ilé ní ṣùgbọ́n lọ́bẹ̀ sáàlẹ́rì àbọ́ra ma wá bí ń bèèrè kan tí federal government bá insist lórí pé òun ó sì aṣọ lójú àwọn ìyàwó wa tí ẹ ti sọ páwọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ mẹ́un táwọn ẹnu wà láàrin dìsìn táà bá láàrin ìgbà ta ni ó lìdí ẹ́ ṣẹ̀tọ́n sultan sultan sultan ẹja mú mi wà kífẹ́ gọ́ọ̀mẹ́ntì ẹ̀rí wípé a ń bọ́ ń bí tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí láyé lónìí tó fi jẹ̀bí lára kèfèrí kò ní ṣẹ́wọ́n ìfẹ́ rẹ̀ ó tún wá jẹ̀bí pàdé ọlọ́run pẹ̀lẹ́rì ni kílẹ̀ ìrìta níta fi sọ wípé mùsùlùmí èjà àfi lábẹ́ àṣẹ olórí ni ó ti jà ẹjà lọ sọ́tùlù bá kọ́rọ̀ tá a jọ ń kà gbogbo gbàyè a'udhu billahi minash shaitani rajim alam àmà ní Israel wọ́n ń sọ fún annabi wọn bóò ni a ṣe gba ìlú wa padà a fẹ́ jásùjú ọ̀nà ọlọ́run ọba a fẹ́ nílá dáadáa a fẹ́ kí tọ́lọ́run ọba ṣe lórílẹ̀ ṣùgbọ́n kí ni tí sọ ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عصيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا ẹ̀yin sọ ní ìsìn kí n bá yín bẹ̀lọ́n kó fún ní adarí ogun kẹ́ẹ̀tó lè jà tọ́lọ̀ ń bá wá ní kẹjà sẹ́jà qalu wa ma lana la nuqatilu fi sabilillah a sì níjà wa qad ukhrijna min diyarina wa abna'ina ìhìn àwọn àfọ́ mímọ̀ wọ́n ní tàbá wáyà dáadáa a rí wípé kìtàlù hujúmi ti ṣẹlẹ̀ sí ẹ sáájú ọ̀tá ti jáwọ̀lú wọn wọ́n ti kólé wọn wọ́n ti kọ́mọ wọn wọ́n ti kóyàwó wọn àwọn gan wọn èyí sára alé mọ́ òkúrẹ́dìnà dìyàrí náà wọ́n ti yíwá lé wà àbúnáà yìí ọmọ wa ti dọwọ́ lọ́mọ lẹ́yìn ọ̀rẹ́yìn وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا الله صلى الله عليه وسلم طالوت òun ni akọgun yí tó bá jẹ́ wípé ìmáàmù kọ́ ni a máa jà ní ṣé ní ìdílé ojú No. ojú kejì ètè ṣàìtàn wá dé kí ni ètè náà ó lu àwọn ọ̀dọ́ tọ́jẹ́ wípé hamasa ó sì lè rí bẹ́ẹ̀ kọ̀ẹ́kọ́ rí bẹ́ẹ̀ láìláìlá nígbà ó lò wọ́n wọ́n wá dúró mẹ́rin kodò tẹ̀fsíìrì òní yóò wà kílíà mọ́kífù àwọn àfà mọ́sọ́ o tẹ́mì jẹ́ agbẹnusọ fún wọn tẹ́ jẹ́ àfà súnnà lórí tasọ́rúfù ọmọ ìyàwó Usama bin Laden tàbáwà lórí mọ́sálà kodò táà lọ rẹ̀ já láì sí àṣẹ ìmáàmù ń bẹ́ẹ̀ tàà sì ní olórí kí ní ìdájú àwọn tí ẹ lọ rẹ̀ já nù ṣẹ̀rẹ́ Islam se ṣé wọ́n pẹ́ tí pẹ̀lú bí tí ẹ lọ ní àbúrú ló fìyà jẹ wọ́n àbí wọ́n kùn láàrin wa ṣe pé Amẹ́ríkà ní kí Saudi ọfà Bin Laden kalẹ̀ ibi tí wà láti dé pẹ̀lú àìsí àgbọ̀ yẹ́sìn o wípé o sì náà fà kalẹ̀ mẹ́ta ah ẹ́ àfà ń kalẹ̀ ọ̀rọ̀ tọ́ lọ rèé dá lọ́dọ̀ àwọn ọ̀tá tó ló kọ̀ mọ́mù fi dá kámọ̀ pé gbogbo mùsùlùmí ló fẹ́ dá ọ̀rẹ́ yìí gbogbo mùsùlùmí ló sì tán ọ̀rẹ́ yìí ta ní ọ̀wà dá tọba backfire naam shari'an ẹn tọ́ lórí ìdá ọ̀rọ̀ náà ni ọ̀dá tán ṣùgbọ́n ṣáájú gbogbo tí ẹ fẹ́ lọ́lẹ̀ yìí pátá ọ̀dọ̀ ni wọ́n máa lò fún ṣe pé campaign ti lọ nísìn ṣe bàbá ayé ti tẹ́ pé sí bí ẹ̀kọ́ gẹ́gbẹ̀ lọ́wọ́ wọn sáwọn ọgbàdà náà ẹ̀lẹ́bà lórí tàti wọ́n gbàdà lọ sáwọn ó jì àpòtí ìbò náà bàtẹ́ pé gbogbo ọmọ ẹ̀lẹ́ ti mókì wọn tó dìde lẹ̀ kèé Islam òun làwọn kan ó ti dìde ogun sí àwọn ọ̀tẹ́ ẹ̀sìn tí ó wà ní jẹ́ ìmọ̀ sí olórí ẹ wà rí pé ìntọ́ta gbọ́yé nù tí ẹ fi lẹ́ẹ̀nì lólórí wọ́n sì ṣiṣẹ́ tọ̀ gbogbo tó rẹ̀ ti pé ìjà ẹ kí lẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ́nà hadith abúlábìnà abbas wípé wàídàstùn fírìtùn wàídàstùn fírìtùn fẹ́nfìrù tí ó bá sì ti payín láṣẹ pé ọya o ẹwà dáàbòbòlù ẹdìdẹ tẹ̀lé ẹ tàbí ọ̀pá láṣẹ tàbí ọ̀pá láṣẹ olórí tàbá ti wá rí tí mùsùlùmí lọ rèé já tí ó bá ti jẹ́ tààtà rọ́yà amirul mu'minin khalifatul muslimin ọlẹ́fà mùsùlùmí aláṣẹ àwọn mùsùlùmí kọ́dà kọjẹ́ abdul habashi kọjẹ́rú tó àti ethiopia wọ́n mọ́ ń sábà lò ń gbọ́n láwọn ìtàwọn ọba sọ ìsìn nísàlẹ̀ bíi kọ́dà kọjọ́ tó tó jẹ́ sábàrúmọ́ a gbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu o ní ó sì máa kọ́dà wa àwambọ̀ nígbàtí ti ṣẹ̀tọ́ òde kí gbogbo wa ká ní a flashback pẹ̀lú bí ayé ṣe rí níbi 20 years sẹ́yìn Islam ẹ̀ sí ẹ̀sìn tẹ́nìkan lè borí láíláí kọ́dà ká mọ̀ gùnra wa lábẹ́rẹ́ kákan fíra wa pẹ̀lú dáwà in tó ń pẹ̀lẹ̀ sí rẹ̀ mọ́ sọ fáwọn èèyàn kébìnà mọ́sọ̀ tìmínà káwà mọ́ tí wọ́n bà wájú bó sì rí gẹ́gẹ́ kàjọmọ̀ sọ ayé wá wà báhùn ilé ìsọ tiẹ̀ èmi ń sọ tèmi ilé ìsọ tiẹ̀ èmi ń sọ tèmi ó di wípé àwọn ìlú tí ò ti sí mọ́sálásí mọ́sálásí ń débẹ̀ pẹ̀lú dáwà mọ́sálásí ń débẹ̀ mọ́sálásí intern káàkì lamẹ́ríkà ní UK mọ́sálásí ní Australia mọ́sálásí ní kiri kan wọn mùsùlùmí sì ń kó jọ wọ́n ń ṣẹ̀sìn wa bí ẹ ṣe pọ̀ tó àti bí ẹ ṣe ma mọ̀rọ́kísù islamiyya center islamic center ní long ayọ̀ wọn àbúrò ìfàtíwá kí lọ́lọ́run sọ ń pa ilé kí lọ́lọ́run sọ ń pa ilé òǹkàlùkù free àìmọye pilot ọgbà islamu àìmọye engineers ọgbà islamu àìmọye doctors ọgbà islamu ah but intanso ni ẹni èlè kàwé ẹ̀kàwó ẹgbọ́n tó lọ ń sọ ọ̀nà nǹkan oyè díẹ̀ díẹ̀ díẹ̀ ó di wípé ibi tí ma sọ ìfù ti ń tàjù lágbàáyé yúróòpù ni ẹ̀mọ̀ wípé wàhálà gbogbo àṣíjọ wà ń bí àgbọ́wàsí àgbọ́wàsí àgbọ́wàsí ẹn tí ń sọ ń sọ àwátà ń àgbọ́ àmẹ́jì inú wa na bá bóde ọmú ń pátákan kọjá lọ ní ọba mú ní ọba dákúnlẹ̀ ní ọba jẹ́ òsèkútù fún ní ń kóbò lórí níta kúrẹ̀ wọ́n jẹ́rì àfá ọ̀jẹ́rì kíni iye ògbómọ lórí ó sáré lọ jáde lọ́họ́ mọ́bọ̀ ó lọ fàì ní fi àwà sí ń bá ìròyìn lọ́rọ̀ ìjọba wípé àwọn kan bẹnu ìlú báyìí o tí wọ́n tó ti ní mobile court sẹ́gbé mọ́ sí gbéra fún ìjọba nù sẹ́ ọ̀pọ̀lọpọ̀ bọ́ọ̀sì ẹ̀fà ní èèyàn láti mọ́pọ̀tù ọkọ̀ ọkọ̀ bí mẹ́jọ pẹ̀lú bàn ọwà ń bọ̀ gbogbo ọ̀tá àjọ wà ní mọ́sìkì sáà faramọ́kùnrin ọmọ pàtàkì àfaramọ́ ah, bí ẹ̀sẹ̀ randy mosque pẹ̀lú ban a ń fi ń sọ̀rọ̀ pa dáúlà islamiyya nù pẹ̀lú ban ta ń múra àjàwàbí sáwà ń ṣètò lọ́ntànábí ọmọ ń pátárì àtàn méjì wọn bẹ́ẹ̀ ni wọ́n kí tọ́kì sọ̀rọ̀ pẹ̀lú wọn lọ́sẹ̀ débẹ̀ wọn náà ṣùgbọ́n ọgá rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ó níbi sùúrù wọ́n pọ̀ mẹ́tò tó bọ̀ àwọn méjì ni wọ́n ṣe ń jẹ́ ṣe kọ́ àwọn òkú ọ̀yọ́ báwọn ọmọ sí ọ̀gá ní kò sí wàhálà ṣé àwọn méjì tí wọ́n lọ dá wàhálà ilẹ̀ yìí tí àwọn yòókù wọn tẹ́lẹ̀ tó àwọn tí láwọn ọmọ sí ẹ sọ pé nínú kẹfìbọn fọ gbogbo wọn lórí tàbí wọ́n mọ̀ tàyí ń pẹ́pẹ́ báyìí kọ́dà wọn ọ̀bọ̀rọ̀ búrí kó sì jẹ́ ọmọ méjèèjì ń bọ̀ ní yàgàkú wọ́n mú kan kí lẹ́yìn gọ́ sọ mọ́ ń bọ́jọ mọ́ ẹ̀dàkùn àà ah, ah, ah, èdè tó sì bí a ń lọ ṣe kí o ń tó tó sọ àbò sí ń lọ jẹmọ́ ma kọ́kọ́ bí áwọ́ tó ma kún àlọ ṣe in tí a lọ rẹ̀ ṣe ń ta in tí a ń kọ́ ṣe mi àti iná ń kọ̀ tẹ́mìtẹ́mì àtọ́jú àtọ́ kàtara àbíbẹ́ẹ̀kọ́ ìgbésẹ̀ tí ẹ gbé yìí wọ́n gbé pẹ̀lú ìfọ́kọ mùsùlùmí ṣe tẹ́mi àti yóò sì mọ̀ sí tẹ́ò sì jẹ́ pé tó yẹ kájọ sí ni naam àwọn méjì yẹn ẹ gbọmíyẹsẹ́ kọ̀pẹ́ èyí tó dráìfù ọkọ̀ àwọn ọlọ́pàá yìí yọ yàrá na méjì ń wọ́n sáré yẹn mọ́ ọmọ méjì wọ́n lọ tẹ̀dọ̀ bí kan wọ́n wá ń pe àwọn èèyàn kú kúra tí ó rí bí irú wọn náà káàkiri àgbáyé ah. Ah. wọ́n wá sára wọ́n jọba wọn jàmáà ẹ̀sìn wátálà jọ ń ṣe àwọn ìwá ń pariwo pé wàláhì iṣẹ́ wọn tí ẹ̀mẹ́rin mọ́sásí àrẹ́bọ́dìjà tí wọ́n wọ́n náà ni ó tí ń jẹ́sìn wọ́n lè ọmọ ń pátá ó sì ti ọlọ́run bẹ́ẹ̀ wọ́n wá ń lọ rèé sí ọ̀rẹ́ ìjọba abú wọ́n wá ń ṣe tí a ti. ibi tí terrorism ti bẹ̀rẹ̀ nu bó ti ẹ̀ jẹ́ pé ète náà ń bẹ́ ń bi ọkọ̀ náà táwọn kan pinlẹ̀ tí ń wò pé bóòlù àwọn ó ṣe lẹ̀ ìsìlámù tẹ́lẹ̀ aláàfin ọ̀nlù. ìyẹn ìkẹrẹmọ́ gbogbo ayé mọ̀ wípé ibi tí wọ́n bọ́m̀bù ní September 11 l'Amẹ́ríkà wà láìkọ̀sọ́wọ́ mùsùlùmí mẹ́ mo tó fọ́lọ́ mbúra ṣùgbọ́n àwọn kama ti lànà tẹ́lẹ̀ àwọn wá dọ̀dà sí si. ìyá tí ó yà yìí wọ́n wà rí nkẹ́kẹ́ mínú ẹ̀sìn mọ́ tí wọ́n máa sọ fẹ́mi àti ju jihad lọ jihad jihad tọ́dọ̀ fi ń gbọ́yé wípé ẹn tí ń kírun ọkàn sí ẹ̀sáìsì mọ́sálásí jihad jihad ẹn tí ń gbàwẹ̀ fọ́lọ́run kàn fẹ́ jihad jihad ẹn tí ń ṣe ájì ń kàn jihad jihad ọ̀kanù áfíríkà ìrántí bẹ́ẹ̀mùrẹ́ tí ọ̀nà ti ń wa ó kọ̀ ní yẹn abúrásì kan dìde bá náà wípé ìwọ púpọ̀ ti pọ̀jù wọ́n wá lọ́ra kòbòkòbò wọ́n dẹ̀ lọ́kọ̀ alẹ́ ni wọ́n máa ń sì rí ọkọ ọmọ ṣe zìná o ó sì payán o ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ẹka sílé tí malami akuf ọjẹ́ bẹ́lá 150 wọ́n bí tó bá yọ́ ya ẹsẹ̀ rẹ̀ nípa ọ̀wọ̀ kúwọ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ìjọba àlú padà kó gbó wọn ṣùgbọ́n tí ó gbọ́ síláàmù yìí wọ́n mọ̀ wá ṣépè fún ìjọba wọn tó bá tọ́ ṣépè tẹ́tọ̀ jẹ́ kèfèrí ẹni èpè ní tẹ́lẹ̀ mọ́wùlẹ̀ fẹ́nu àwọn àjíyàn ṣùgbọ́n àwọn akóṣìbẹ̀rò yìí àtẹ̀pọ̀ sáàlà nẹ́bì kí ìdájọ́ ti ẹ̀nà ẹ̀lú tí ó kù ó kù jẹ́ tí ń lọ tó tó kìtì clear wọ́n pariwo kiri gbogbo ẹni tó kẹ́tọ́rọ́ kọ́bọ̀ mọ́ wọn lọ́wọ́ náà wọn ò ní nǹkan míì tí wọ́n fowó ń tẹ̀ ju ìwé jihadi lọ gbogbo àwọn aládọ́tọ̀nà bí wá sọ wípé ẹni tí wọ́n bá fẹ́ pa nítorí ẹ̀sìn ọlọ́run tọ́jà tí wọ́n pa ní tí ó rire sí ẹgbọ́n tánàbí kọ̀ọ̀kan wíkó tó sọ pọ́jà o òun sì jà tátà rọ́yà ìmáàmù o ọmọ tàdúnà irúgbìn ẹn tí a pa nítorí pé fẹ́ gbadúkìá rẹ̀ lọ shahid lápẹẹrẹ ọ̀dà mọ̀mbọ̀ àti ní gómìnà kadilọ́yọ̀ state tí ẹ lọ gbésẹ́ yìí naam níjọ ẹgbẹ́ gbésẹ́ pé àtẹ́ntí ń sẹgbẹ́ àtẹ́ntí ọ̀sẹgbẹ́ ẹ̀mí yí papọ̀ jọ́nà bí ọ̀papọ̀ torí ẹmọ̀ pó forísù ẹ̀sìn ọlọ́run àwọn tá a sì ń wò bí ẹgbẹ́ ah, àwọn aṣáájú ẹ̀sìn wa ní lọ́dọ̀ wa ń bí wọ́n gbáríjọ àbúrò gbáríjọ ẹ̀rọ wọlé bá ń sáfún wájú mẹ́ ọ̀tẹ̀ ìbánu sí ìrẹ́kẹ́ tẹ̀yẹ yọ ìrẹ́kẹ́ kò lè tẹ̀yẹ yọ abadan ìrẹ́kẹ́ lè nítorí wípé ẹ̀já papọ̀ èmi papọ̀ ìntẹ́ẹ̀sì ń já sí ààrẹ ń tọ́sọ pé kí ní ìná ẹjẹ́ àtúnṣe sùúrù bí ọdún márùn-ún sí náà ọ̀sẹ́sẹ́ àwambọ̀ àwọn tí ó yà yìí wọ́n kọ̀ lórí jihad ẹ̀sọ́ tí mẹ́bí jihad ẹ̀bá tún ọ̀rọ̀ àwọn ọ̀dọ̀ báńkà wọ́n bá ń kà wọ́n bá ń kà ẹni tí a bá pa sójú ogun lọ́wọ́ ba ẹ̀jẹ̀ rẹ̀ tó kọ́kọ́ kan lẹ̀ báyìí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wọ́n fọ́nu gbogbo mùsùlùmí tí wọ́n wà lìjẹ̀ náà wọ́n ní ẹ́sẹ̀ ìyàwó méjì méjì ṣùgbọ́n ṣẹ̀yìn ìwé fún 72 72 ah darajat tí wọ́n jẹ̀ náà ọgọ́rùn àwọn mujahidun wọ́n kò gbẹ̀ èkúlá jẹ́ tó kú sí yẹ̀mú lójú ọlọ́wọ́ bá gbogbo tó sàmsọ yìí wọ́n wá ń dá yọ́kùn ẹ̀sìn wọ́n wá sọ̀rọ̀ jihadi jẹ̀mọ́ ẹjẹ́ sọ ẹ̀dà tó lọ ń dọ̀rọ̀ bí adama ẹ má pè lóbìnrin nìkan pé kò jẹ́ ìsinmi lóbìnrin gbọ́ rẹ̀ fún no gbogbo ọkàn ni lápẹ̀rẹ̀ ní ìsìn kí gbogbo àfọ́ mọ́ sí wáàsì mẹ́ lórí ọ̀rọ̀ ọ̀run kọ̀sẹ̀ ní sọ́wọ́n wàlá lẹ́nu ìrọ̀ hajj kò lẹ́nu ìrọ̀ sọ́wọ́n ráyọ jihad jihad ẹgbọ̀n lónìí ẹgbọ̀n lánàá wà láì bẹ́ẹ̀ ni kú ó sì máa lẹ́ẹ̀sì lẹ́mìí díẹ̀ díẹ̀ ni ngókù ní nkú sẹ́sẹ̀ mẹ́ni yàwó náà ngókù ngókù hebron ni ń bá yẹn sọ tó lọ pàdé onámọ́ tanki wà lẹ́rọ̀ ní ìbáṣọ́ níbẹ̀ òkòlòkó lásẹ́ Naam. Àwọn èèyàn yìí, àwọn fíríkọ̀ kẹya lára wa, wọ́n kà wípé ìmọ̀ owó ìbàjẹ́ yìí láì chéńjì ẹ̀ lóbi ọ̀sẹ̀ gbogbo yìí náà gbádùn bẹ́ẹ̀ ni àmọ́ tí ẹwọ̀ pátá ń tẹ́ lọ́rùn jẹ̀máà àwọn àfáà wa ní ìgbàwó la lẹ́tọ́ àti sọ pé àgbàmọ́ ó ní àṣẹ ọkọ̀ọ̀kọ́ gbogbo ń tani tí ọ̀dá yìí ajọmọ̀ pé ọ̀dá ni ṣùgbọ́n tí ọkọ̀ ọ̀dá wa oríta ni o ń lò lórí lápẹẹrẹ lórí ọba sọ wípé ìjọba oníyẹ̀ àwa mùsùlùmí à ń sí ẹlẹ́dẹ̀ a sì kí ni o ẹkùn kọ́dà orí odò rẹ̀ wọ́n mọ̀ lọ́tọ̀ wọ́n wà lẹ́yìn wọ́n sí ìtà lójú mọ́mọ́ ni kí o tó tà ní ìsìn wà lẹ́ àwọn ààyè kọ̀ọ̀kan ti wà nísìn tí àárọ̀ àdúgbò bẹ̀ ń sí ẹlẹ́dẹ̀ ẹ̀jẹ́ ẹ láti kí rẹ̀ látọ̀nà Abẹ́òkúta ẹ̀yẹ ẹdẹ́ NNPC ẹ wá máa wo bí lírú bí mo jókòó sí síbi ẹnu gànà lọ́hùn ẹni ó kù tẹ́ẹ̀fì débi tí àwọn ọlọ́pàá níbi oríta báyìí wọ́n mọ̀ dáyà àwọ̀kọ̀ tí ń lọ ọ̀nà nú àti tí ń padà sọ̀nà Ìbàdàn àti tí ń lọ sọ́nà kílókọ̀ rẹ̀ wọ́n níbi kíní kíọ́sìkì wọn kékeré báyìí irú bí síbi gànà ni ó kù tẹ́ ìdébẹ̀ ẹni bí ṣe ń gẹ̀rẹ́dẹ̀ rẹ̀ ti ń dín ọ̀sẹ̀ ló ti bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ ráì nìsín alàníyàtàn níjọ́n ẹ̀ lè rí orí ẹlẹ́dẹ̀ ńta wọ́n kí orí ìbọnú àpò tàbí ó ti yẹjú ẹ̀ ǹkọ́rọ̀ ní ìsìn àwọn kan tún rà tẹ́ pé ọ̀nà tí ẹ ń gbà ń di ọ̀tí ọlọ́run wọ́n fẹ́ lọ sí ilé fúnra wọn orí gan wọn ó gbò orí ẹran báyìí ẹsẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ lẹ́mọ̀ wò lórí bàbá sọ wípé no ìjọba wọn ní ẹ̀yìn ààfẹ́ wà láà láti ìsìn lọ afúnyí ní oṣù márùn sísìn ẹ̀ kírètì orí odò àwọn oníkíní o ẹ̀rẹ̀rẹ̀ ẹ̀yọ́ pé bá ti ń pẹ̀rẹ̀ àlálì tí a ẹ mọ́ jẹ́mẹ́ ti bórí àmọ́ ẹlẹ́ẹ̀kejì wọn ò sì gbọ́dọ̀ máa dé káàkiri bus stop ẹ̀kọ́ ààyè kan fún ẹ sì kọ ẹlẹ́dẹ̀ sport kí ló wù ọjọ́ ọlẹ́rọ̀ ọ̀ràn lọ jẹ́ mẹ́rin jama'a ìjọba wà ní ẹ̀sìn tẹ́sì tátàrọ ya olórí ní bá kéde wípé àgbáwó àgbà náà ṣùgbọ́n bá a ṣe rí tí ń ṣẹlẹ̀ yìí àdúrà àwọn wàhálà lọ́tún lọ́sí káwà bọ́rọ̀ àbí márùn péré péré kákẹsàrà wájọ kí a rí aláfẹ́ gba usage ẹni kí ló dé ó ní pé wọ́n rí àwọn ilé àfin jẹmọ́ amúkù mọ́ lọ̀rọ̀ yíò orí kìí ń bú lélówó àwọn ọmọ ìyá pẹ́tẹ̀pẹ́tẹ̀ yìí wọ́n wá sàràjọ́ ṣùgbọ́n ká tó rìn jìnà ń bí i ààrẹ tí ó sọ pé òun lẹ́rì fún ìsarajú àwọn ọmọ ìyá wa Usama bin Laden torí agbọ́dọ̀ ma a ma pè mọ́ra wa ní o àbí ẹ̀ṣọ́ ìyá wa ní kéèsẹ̀ kèfèrí o ṣùgbọ́n wọ́n ṣe mistake tó ga pẹ̀lú manhaju tí wọ́n lò nítorí wípé wọ́n kéde jihad láì ṣe tátàrọ́yà imam wọ́n sì dájàjà yẹn ni tó sì jẹ́pọ̀ kan gbogbo wa ìwà àdọ́jà tọ́kan gbogbo wa sẹ́yìn náà ti rápẹ̀rẹ̀ tàà rí lórí ẹni ìsìn lápẹ̀rẹ̀ èèyàn méjì péré sí mẹ́ta náà mùsùlùmí àwọn ni wọ́n gọ́ gbólóhùn wọ́n wá mú sọ́jà òdógbó bí márùn bí mùsùlùmí gan tó ní ẹsẹ̀ ìpóòrù iṣẹ́ ẹbí ní ọmọ lẹ́yìn ẹlọ́rùn ó sì dùn àn wọ́n wà kọ ìwé bẹ́ wípé ẹsẹ̀ tẹ́ẹ̀sẹ̀ ò ni pé ẹ ń bájọba democracy ṣe ẹ sì ń kó báńkì ìlú kèfèrí sì ní ẹwọ́n tó sẹ̀ o àwáyì ò ni alùsùnà sẹ́ pé kò sí tó ń kárí kò ní pé rẹ̀ àwa ẹ mọ̀ dára mọ̀ pẹ̀lú rúgbọ̀n ẹ sì mọ̀ dára mọ̀ pẹ̀lú sókòtò tí ọ̀balẹ̀ èrò wo èèyàn mẹ́ta ìjọba fárígá. ẹni ẹ máa wá kí ẹ ti júwe ara wọn. jàmáà àwa mùsùlùmí àjókò jẹ́ o kò sí fún aláyé ilẹ̀ sí òfin fi ojú kékeré wo ẹ̀ ń bá tó jẹ́ falẹ̀ fún wa. ẹ̀sìn òfojú kékeré wò mọ́sálà wọ́n dínà àfá wọ́n ní ìwọ̀n mẹ́ta kí ní ìdàjọ́ wọn ṣẹ̀rí'án bọ́tà bá mú wọn tí wọ́n padà mú wọn padà ṣé gbogbo wa gbọ́dọ̀ dìde pé a kùn jẹ́ ìbá ti fi ẹlẹ̀ sáà ní sọ bẹ́ẹ̀ náà kálà lè sọ bẹ́ẹ̀ aljihad tata rọ́yàtìlì imam lábẹ́ àṣẹ ìmáàmù òhun ni lápẹẹrẹ olórí àwọn mùsùlùmí kára lólórí ń bá sọ ìjọba ní ẹ̀yìn àǹfí àlàáfíà ẹbá ni ṣètò lórí ìntàwò obìnrin ọmọ wọ ààfẹ́ pátámọ́ ìgboro torí ń jẹ́ ìnira fáwa ó sì ń kó bẹ́sẹ̀ wa ó sì ń kó bá ìsẹ̀mí wa gan àà sì ní sáyé lẹ́ẹ̀mejì wò sí ẹ̀kẹ́ sí títí tẹ́ pé oṣù mẹ́fà àdúsọ òtútù àwọn onípàdó kan ẹ̀yà àfá ẹ̀pẹ́ gbogbo àwọn mùsùlùmí jọ sínú mọ́sálásí báyìí ní ìsìn mọ́sálásí kọ̀ọ̀kan orí wọ́n bá fa ń pàǹkẹ́rẹ́ apẹ̀rẹ̀ márùn márùn apẹ̀rẹ̀ mẹ́rin lò ta ló ń sọ báwọn àmìrù wa ládùúgbò kọ̀ọ̀kan wọ́n sì yẹ gẹ́gẹ́rí ogún ẹ̀rí àfẹ́rù aláìlá ó ní ìdí taubá Mo ní ẹ́ tó rí bléèdì sínú ṣé mo ọdún àkọ́kọ́ ní bíléèdì sínú pàǹkẹ́rẹ́ ebi bí wọ́n lè gbọ́ ni nígbà tí wọ́n wò ni wọ́n pa wọ́n. jùmọ́ ìjẹyà fẹ́ ìjàpọ̀ ni ajùmọ̀pọ̀ kọ̀ tọ́ ni. ẹ̀ẹ́rì wípé ń tó so èmi àti yín lónìí di are we saved gbogbo ìta bá yà sí i àmà ìyá wa aláìgbọ́rẹ̀ ni àwọn bá wa ṣùgbọ́n bí ọlọ́run ti ń bẹ́ wa wò ní pé àgbọ̀rọ̀ sọ wípé wèé sara wa mọ́ ṣùgbọ́n yàtọ̀ bá jẹun ní ẹ fọwọ́fà hukuma wọn nù. jọ̀mọ́ lẹ́yìn ìgbà wàhálà yìí tó bú síta tán ó di wípé amẹ́ríkà wá sí ìpìyà ìdúró bóò ni àwọn Saudi àwọn kẹ̀kẹ́ wọ́n ma kọ́ mọ́sùkì ọ̀dọ́ àwọn wọ́n kọ́ tọ́jì sọ́rọ̀ tí wọ́n sì wọ́n rọrùn padà náà tí a bá ti ní kìlì kan islamic center ẹ bá terrorism ni wọ́n ṣe mẹ́ torí ìwòrán náà ni bí i mọ́n sísìn gbogbo ẹni muslim family wọ́n jọ wọ́n UK sahih na'am bọ́wọ́n kankan sí kejì àwọn tẹ́lẹ̀ wọ́n wọ́n jí wòrò sọmọ́ torí wípé tá a bá ń fi dáwà ọ̀pẹ́ẹ̀tì lọ tí a sì rí dáadáa ṣe fẹ́sí ọlọ́ba subhanahu wa ta'ala ọlọ́run kò kèfè lóòrùn ni wọ́n ò fún ẹgbà kẹsùn àwọn parabọ́ ẹwà máa wo ìpalára tẹ́sìn ní láti bẹ̀ tí wọ́n bá ní wọ́n wá dúrẹ̀ tí ń dayé rú lónìí sẹ́mi àti yóò lè rí ń ta wọ́n fúrúgbà bó rí fúrúgbà èyí jẹ́ pé àwọn gáìdẹ̀ tí lórúgbà ẹ̀yẹ́ mà pé rúgbà gáìdẹ̀ lè ṣòkòtò rẹ̀ kọ́dà àwọn náà ti lórúgbà ṣòkòtò no nígbà gbogbo ṣòkòtò bá tóbi lókè tó kúbi tí yóò ti parí ìsàlẹ̀ tó wá tẹ́rí kí ló kọ́ rẹ̀ carrot ṣe ń bó kọ́ ẹ̀ carrot jàmáà àwọn tí wọ́n ń pariwo jihadi wọ́n wá bá débi pé ìmọ̀ wọ́n ń kéré rẹ̀ ikú ikú ikú ikú wọ́n wá chíǹjì ìbálòsẹ́mì àtẹ̀yìn tààjọ́ mọ̀ ìyá wọn wípé ìfẹ́ ayé ni òjì wọ́n jọ ìrìn àwọn wọn ò sọ wípé àṣejù làwọn fi di ìntàwọ̀n dì wọ́n dẹn tí ò lè súnmọ́ lé mọ́ tí ò lè súnmọ́ ìlú mọ́ tí ò lè súnmọ́ ẹbí mọ́ náà padà wá di ọlọ́tẹ̀mí àti ìlọ́fà tí ó fi gbé fatiwa bóde pé tán bá lè dìbọ́ǹbù mara lọ sáàrin ọjà mùsùlùmí tó bá kú ń bẹ̀ náà jèrè atẹ́tẹ̀rẹ rẹ̀ ni sẹ́wọ̀ àkídà ọ̀yà kó ti jọ ìwà ti pẹ́ kí ní sí láàrin wọn mo lè gbé bọ́ǹbù ara lọ́nú plane tí n bá sì pẹ́ tí ìrí ń bẹ̀ tọ́jẹ́ mùsùlùmí ọ jihadi gẹ́gẹ́ tó bá di òótọ́ tẹ́ nǹkan mẹ́ta ni àrẹ́bí ma sọ fún amir ìwọ ni mo fi sí adarí ẹ̀ mùsùlùmí yóò kọ́ sí wáàsì fún gan pé kó ń gọ́ kọ́kọ́ tó rẹ̀ sí ọ̀nà ẹ̀gbọ́ tó bá bá nínú sọ̀rọ̀ tán lọ́rọ̀ bẹ̀rù ọlọ́run yóò wà ní nǹkan mẹ́ta ni ó fi bá wọn lòmí tẹ́lọ yìí àkọ́kọ́ mọ́ òdùrú ilẹ̀ islam ẹ pè wọ́n sẹ́sìn ọlọ́run tí wọ́n bá ti gbà Islam ẹ padà lé tí wọ́n bá láwọn ọgbà ẹ sọ fún ẹ wípé kílẹ̀ wá fẹ́ wọ́n náà máa ṣẹ̀sìn àwọn lọ ọ̀dà ṣe é gbà wípé Islam ló borí ẹ̀sìn yín wọ́n ní kí ìtumọ̀ yóò tẹ́ ẹ̀ máa san jizíà ìṣàkọ́lẹ̀ wípé àfihàn sórí ilẹ̀ kẹmọ̀ ṣẹ̀sí torí àlàáfíà ilẹ̀ sí wa ó sì é ṣe kó yẹ yíjọ wájú ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan kankan fún ìsìláàmù tẹ́ ìmọ̀ pé ẹ̀yìn yọ bí lónìí wọ́n láwọn ọmọ san ànábì ní ẹ̀padà lé wọ́n tún sọ páwọn ṣe jísí àkọ́ ẹlẹ́ẹ̀kẹta ṣe wà bá wájà wọ́n láwọn ọba àjà ànábì ní ìgbà ń gbára lọ́lọ́run wá sàdúà ọlọ́run rán yẹn jẹmọ́ ẹjọ́ ń torí ọlọ́run ẹjẹ́ àwòyí ẹjì ọ̀dọ̀ tí ẹ ti fi ṣòfò bismillah jihad ní ọkọ̀ jihad ọ̀rọ̀ tá ń sọ yìí àwọn àyíkẹ́mẹ́ pé tá a bá serú alìkọ̀ báyìí tẹ́ ẹ̀sọ̀ rọrọ̀ yìí wà láì tọ́ba di sẹ́rẹ̀ tí ń bọ gbogbo àwọn ọ̀pá mọ́bí tí èsì kìrì ní ọ̀pá wa eh ẹni ọmọ ìyá ní wọ́n àwọn òṣè jẹ́jẹ́ o ó rẹ̀ sàtọ̀ tútù o wọ́n ní sẹ́yìn tó lè ṣe bí òsì láàrin wa jẹ́mọ́ sí ẹ̀mẹ́jẹ́ ń pẹ̀ mùsùlùmí ni na ẹni tó ti kọ́ ẹ̀rọ lọ́nà ni wọ́n kẹsà mọ̀ ẹ̀bẹ̀ náà ni sàánú mi o dè síra rẹ o. tátàrí láti yìí máa ilé yìí gẹ́gẹ́ ní gbòǹgbò tí ń bá wà láàlẹ̀ ìgbà wo lálẹ́ bíó tá a bá ń gbé pọ̀ pẹ̀lú àti ìṣẹ̀lẹ̀sìn wa tàbí ìlú rí bí nàìjíríà ṣe rí lápẹẹrẹ ìgbà tá a lè bínú ni ìgbà tí ìjọba bá bẹ̀rẹ̀ sí í ṣe ẹ̀yàmẹ̀yà ẹ rí wípé wàlẹ́yìn wọ́n ń plé wọ́n ń plé gbogbo ẹ̀sìn àgàgà ìsìláàmù lọ́nà tó jẹ́ pé tí mùsùlùmí bẹ́ẹ̀ tó ìbínú ayé ó sì rí sí aláṣejù wọ́n ti ṣẹ̀tẹ́lẹ̀ o. Oh. ẹ̀rí wípé ká pé president wọ ọ̀sọ̀ lórí ọ̀rọ̀ boko haram àti security àtẹ̀lé àní tí ẹkọ̀ kọ̀kọ́ gbé jáde náà wípé hmm, àwọn àyíká ń bẹ tí ìlú ò ní faramọ́ kí wọ́n mọ̀rò ju ẹ̀ tó bá wábẹ̀ ìmì àti yìí ní fura àkọ́kọ́ náà báńkì police station braxi àwọn sọ́jà hospital wọ́n sàtọ́bà wọn bákan náà òfin débà láti federal wípé gbogbo ẹmbà ti lè jẹ́ olùkọ́ ní sùkú ojúlọ́rọ̀ wà <laughs> o nìjọba wá nílò báyìí ṣe àkóso bá kọlẹ́ à ojú kiri o wọ́n ti mọ̀ bí tí ó lọ wọ́n lè pé àwọn lórí 2016 ọlọ 17 ọlọ nígbò di kírókọ rẹ̀ wọ́n ti mọ̀ wá wá àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan àwọn ẹ̀sùn kọ̀ọ̀kan kọ́dà wọ́n lè lu ẹni tí o nínú títí methodology ó sì kò rí ọmọ 30 kí ogun ó sì fẹ́ẹ̀lì ọmọ ìṣẹ̀lẹ̀ o ẹwà ọmọ kọ́ọ̀tì lórí ẹ̀ wọ́n wà gbé fọ́tò títà ń sí ẹ̀gbẹ́ kan orí pépà pé ah títà ní tani eléégún lélẹ́ àbí kíni ẹlẹ́ àdọ́gbọ́n bá wí o láyé ọba wọn pé ah yóò rí bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ ọmọ ọmọ ọ̀dẹ́ tí ń pọ̀ mọ́ ọmọ gẹ́lẹ́ bọ́mọ bá ń sùn lọ gẹ́ ẹlòmí òrìn nínú nínú ìrísí ẹni gẹ́gẹ́ àwọn ọmọ yẹn wọ́n brilliant ẹ̀rù ìbẹ̀rù ọmọ wọn mẹ́yẹn kiniya kiniya nso a ɛwɔ meke bɔ kiniya kiniya kiniya. kí n o eléyà hawa gbogbo àwọn àṣàjọ àṣàjọ àṣàjọ yìí gbogbo àwùjọ kọ̀ọ̀kan ló wà ní ṣé ẹ mọ̀ pé ẹ̀sìn bá lára gbogbo wa ni ẹ̀sìn bá lára wa ni ẹ gidi ẹ̀sìn bá gidi lára jẹmọ́ bá a ṣe wà yìí àwọn èèyàn kọ̀ọ̀kan bẹ tó ń kálukú náà ní lọ́rẹ̀ pé ah tí ì bá ṣe pé ọlọ́run òjèkí náà fìtínà òjò láàyè wa irú ìrántí lágbájá ìbàyárì nígbà tọ́rẹ̀ bá lóun wáyé wálé kò ní jẹun hmm, because àwọn èyí sọ pé nígbà àbá ti máṣílù rẹ̀ kàwọn máa jẹ́ nílé mùsùlùmí ẹ̀rí ọ̀pá mi ò lè kírun mọ́sìkì because mi ò mọ́ tí ẹ fi kọ́ wà láwọn ẹ̀kùn rí bá ń bẹ́ẹ̀ o ní ọmọ ìyá ń sálámà sí ọ nínú mi ò lè dá sálámà mi ò dẹ̀ lè bẹ̀ lọ́wọ́ o kí ló ọmọ àkídá rẹ̀ ṣé o àkídá títì wà lé àwọn ẹ̀tì ẹ̀ríbà ń bẹ náà ọgbà pé mùsùlùmí lónìí tó sì ń kírun fọ́lọ̀ tí ń sọ ọlọ́pàá nàìjíríà yìí àìrísẹ́ ìrẹ́ ayé lọ́wọ́ rẹ̀ ìṣẹ́lẹ̀ ọlọ́run ń bẹ o wà lẹ́yìn ẹlòmíì gbà wípé tó ọba pẹ̀rẹ̀ ẹ̀ ní dókítọ̀ tó ọba ìfọwọ́kọ̀ bí akókú sí ní òkú kẹ́yìn ẹ̀dẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rẹ́ sílẹ̀ kí lọ́kọ̀ ó sì ṣẹlẹ̀ ní bàbá yìí náà ojú ẹni tó rọ̀ kẹ́yìn ẹni tó kọ́kọ́ rọ̀ ṣáájú òun ọ̀bọ̀n àwọn tó bí márùn báyìí ẹ̀nì ìṣẹ́sìn bí i ṣe ń wọlé àlọ́ rẹ̀ tó lẹ́fọ̀ lórí omi ìkẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ara subhanallah ẹ̀rù ẹlẹ́rù àfáà ẹ̀nì ìṣẹ́sìn ní ìbàdàn yìí ni lẹ́lẹ́yàn gbé ẹgbà mi yóò tó tẹ́rì yóò tó bọ́ọ̀dẹ̀ ẹgbà mi bí ẹsẹ̀ ń wò lọ́rẹ̀ ah, subhanallah ìjọ orí ọ̀rẹ́ subhanallah subhanallah ah, ah, ọlọ́ọ̀bíà bí ọ̀sọ́kọ̀ rẹ̀ bí ọlọ́ríà tóbìnrin fi kú sínú omi jọmọ́ àmà tí nǹkan bá ń ṣẹlẹ̀ ilé ètò mọ̀ wípé tí ó ṣe rí ẹn tí wàhálà wà lọ́rọ̀ rẹ̀ jù olẹ́ntọ́ lọ ń bá fún nífẹ̀ẹ́ sìn tó wá yí mẹ́mí rẹ̀ tí ó wà mọ́ wá mẹ́sìn àbútí ó dàálẹ̀ wàlá ìkékeré fitan ìtí ó ṣùgbọ́n èmi àti àníbì tí ní àrìbà lábílù ó làwárí tí ó bá fàṣí fàṣọ ẹnu mi ní nígbà òjòdé tí ó lè rí kẹkẹ lọ́mọ́mọ́ sí ẹbúdó lè rí àtẹ́yìn àwọn tí ó dé pé wọn orí kẹkẹ mọ́ ní ẹ̀sì ju jihadi nìkan lọ yìí wà láti ẹ̀fà yìí èmi àti ìdájọ́ fojú ko èmi àti ni o jẹ̀mọ́ ẹni rògbọ̀n èmi náà rògbọ̀n lílá hamd ẹ wo bí ẹ ṣe máa gbé ọ̀pá tí wọ́n máa mú lọ ní àwọn báńkì kọ̀ọ̀kan tí ń lò ó tí wọ́n bá rí mi àtẹ̀yìn ẹ wo bẹ́ẹ̀ security ń ṣe máa ṣe wọ́n lè wọ́n bèèrè mi wọ́n kàn lè ṣe báyìí wọ́n lè rí àmì wọ́n lè rí kódà wọ́n rí ọmọ tó jẹ́ gáì mi tó tún zági wọ́n kàn bí kíkiri nǹkan ọmọ fẹ́ẹ̀ bí ìgbà tẹ fẹ́ bí ìpara. wọ́n kì bọ́nú aṣọ báàgì báàgì wọ́n kì bọ́nú báàgì. àwọn yàrá kan sọ́njú omi checking point wọ́n dá wọn dúró ọlọ́pàá wá ní kílẹ̀ dì ah, ní o kílẹ̀ kọ̀rẹ̀ àwọn kílẹ̀ dì ibẹ̀ ẹ̀yẹ̀ orí àhàhà lọ́lọ́pàá ẹ̀tù ẹ̀tù fúnra yìí wọ́n fẹ́ tó wà lé àwọn ọlọ́pàá rẹ̀ sí wọ́n takété ẹwọ́ àwọn ẹgbẹ̀rún tí ó ń wá kìtí pásítọ̀ ti gbé kọjá wájú wọn ẹwọ́ àmì tí gáì ti gbé kọjá jẹ́mọ́ tí ó bá pè àwọn ẹ̀ka ìlàyé lónìí ẹ̀rí wípé ọ́ndrẹ́dì ẹ̀tẹ̀ ní kọ́ máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn kọ̀ọ̀kan wọ́n ní ẹ̀sìn wọn ló búrẹ́ tó pé àwọn tó ṣe wọ́n ọ̀kẹ́ ẹ̀jẹ̀ sí ọ̀kẹ́ni sí pàápàá wàláì kí wọ́n mú mùsùlùmí 60 wọ́n mẹ́sẹ̀ sí mùsùlùmí 40 wọ́n pàápọ̀ ẹ̀rí pé àbájáde gbogbo ẹ̀ èyẹ 80 ni wọ́n bàdákọ mùsùlùmí nínú sọ òlú ọ̀rọ̀ ìmáwọn èèyàn lójúdé bí wípé àìsí ìmọ̀ ọlọ́dà níbi ìwé báyìí ó sì sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn díẹ̀ tó mi ayé ń gbé lọ láròyè lásán tí ó sì kàmí bẹ̀ kí lè lò síbi wọ́n ń ṣe jihadi láìsí àṣẹ olórí ń bẹ̀ jọba mọ́sára bá dé nígbàtẹ́ wọ́n ń pariwo olórí olórí labalẹ́ lórí kan wọ́n ń fọ̀nà lòwú ẹ̀yìn wọ́n bá fẹ́ dìbò dọ́là wọ́n ègbò wọn bí i ọ̀rọ̀ ajìbádé wọ́n kò sílọ́jì ajìlẹ̀ ẹlọ́ bí i bá ṣe kéré kan wọ́n kẹ̀kẹ̀kẹ̀lẹ̀ ẹlọ́ ṣe é mọ̀ lóyìn láwọn àtẹ́lẹ̀ mọ́sára mi tùnú irú olórí tó bá rí ẹ farama ṣé ànábì náà wá fẹ́ mú ọlẹ̀ fún ìyàjẹ kò mú ilẹ̀ fún ìyàjẹ o nítorí wípé kò kú ònú ẹ̀sìn ọlọ́run ní fàákù ní í ṣe amálísì ni kèèsì akọdú kò lóun kú ònú ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n ìhùwà ẹni tí ń gbàbọ̀dè fẹ́sìn ọlọ́run gbogbo ẹrù téèyàn bá wá dì sínú ẹrù rẹ̀ tó bá ti jẹ́ pé ní fàákù amálí ni ìrìn àjò rẹ̀ ọ̀kan ní yálà ní kìámà ni wọn ò sọ pé kìí sára wa mọ́ wọn ni inṣáàlá tó bá ti di ọjọ́ sunday ti ń bọ̀ òun kàrùkú tó bá fẹ́ wọ mọ́sálásì ká gbé báàgì lọ́wọ́ adẹ̀rí pé a fi múṣẹ́ àfòwà síbẹ̀ àti sọ Bukhari onìkanládẹ̀ nídìí ẹjọ́ ẹnìkankan àfẹ́ bá nǹkan mẹ́nu ẹrù kàrùkú jù bá ń lọ àsìgbọ́bá ló ń kàrùkú bá Bukhari ó kàrùkú dì bẹ́ẹ̀ làbá ìbí márùn-ún nà tó pẹ́sẹ̀kẹ́lẹ́ o ẹ́rì pé ẹni tí ó fi sẹ́nu ọ̀nà bẹ́ẹ̀mì ṣe dé báyìí pẹ̀lú báàgì ọyẹ̀wò àti ìjọkù àti ìsinmi sí àwọn sẹ́yìn ọ̀nà ìsinmi èyí tó tàtàyà ọ̀dàdúó ìbò tìrí táyà sí wọn sọ fún ní ọ̀sẹ̀ sí àgbogbo jẹ́ fi kúrì rẹ̀ àwọn sẹ́kẹ́lẹ́ o bí ọ̀rọ̀ gbogbo ẹ̀ ń bá ń ṣe mi fàákù amẹ́lí ṣe rí lọ́dọ̀ ọlọ́jọ́ gbàlìkì àmànà wọn ọ̀dàdúó àwa sì ti fírí àti lọ ṣùgbọ́n ìwà àdádúró yẹ sí á ní ìsára mọ́sálásí mọ́ ọ̀rọ̀ ẹ̀rẹ́ padà wà jẹ́ sí pé ọya kọ́kọ́ gbé táyà ń padà ládùn pẹ̀lẹ́sì tí bọ̀ jọba ní pọ̀lẹ́sì tí bọ̀ gbogbo ẹ̀dàgùn ah, lóòjọ́ wọ́n sọ fún àbíwọ̀ oní ọ̀sọ kí lọ bá débẹ̀ dàpadà ibi àti bá fà lọ èyẹ bí ogún tuntun wọlé àbí ọ̀wọ́lé kó tó táyà lọ gbogbo owó tí wọ́n lọ gbà ṣé tó ti bẹ̀ sí ẹ̀ sọ fún ọ wípé ẹ̀sàránṣẹ́ sí yóò ṣe bí ó ní tapadà ọ̀hún tó bá tapadà ọ̀hún tí ò tó padà gbèrí ìmù lọ pàtíwá ẹlẹ́kẹjì ṣe mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ sí rí nìkan tí ń bọ̀ ló tó fa màálù lọ ẹ̀gbọ̀dọ̀ ṣe kọ́kọ́ pè ní ọlọ́mọ ìyá ó ní ẹ̀yìn ṣe ẹ̀gbọ́ ìpè mẹ́ra nǹkan lẹ́sẹ̀ ó jẹ́ ọmọ wípé ara wa ni sùkúrù rẹ̀ iṣẹ́ inshallah àti wọlé báyìí ẹjọ́ ń kálukú pẹ̀lú yúnífọ́ọ̀mù ẹ̀ ṣe ẹ kádẹ̀mọ́ gbà gbogbo àwọn kẹta sọ pẹ̀lú ọ̀rọ̀ àwọn yúnífọ́ọ̀mù wa táàgì wa náà kọ́mọ wà láyà wa kádàkùn o náà bíi méje ni wọ́n bá wà ń kàrá wa. wọ́n yẹ ẹ̀rọ ìsòní ẹ̀rọ ìsòní ọ́fíìsì principal barakala fikum first period wọ́n wà bí fẹ́ ti second period. fẹ́ẹ̀fẹ̀ kan principal fi ń jẹun ni wọ́n tó ń dálejò ló wọ́n ìpìlẹ̀ tí ìbọ̀ sórí ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ń bá ti di nǹkan mí mẹ̀rú rẹ̀ wọ́n bí pé ń bolo ti rí kó dà padà abẹ́nà kó tó máa bọ̀. gbogbo àwọn ẹ̀jẹ̀ tí ẹ taálẹ̀ lórí Hamasa Usama ọ̀daràn ṣùgbọ́n kó kónú ẹ̀sìn ọlọ́run a mọ́mọ́ kèfèrí ṣùgbọ́n yọ́ dáhùn lẹ́yìn rẹ̀ àdéhùn rẹ̀ kéde àtẹ̀yìn wà lẹ́yìn là ń pín lónìí gbogbo òfin tó wá lẹ́yìn ó dórí àwọn tó jẹ́ wípé wọ́n kàn sówò tí ẹwọ́n ọmọ nǹkan mi ó dórí olówó dèbí pé ó ní tó lè gbé kọjá nìsín olóbi àbí orí bẹ́ẹ̀ jẹmáà mùsùlùmí lásán tí ó kàn ọkọ̀ tó wọ fárúgbọ̀ tó fà nǹkankan bọ́ ọba àwọn amẹ́ríkà lónìí bí wọ́n ṣe máa políìsì ẹ ọ yàtọ̀ wọ́n mọ̀ bí ọwọ́ ìrìn rẹ̀ wọ́n máa sọ wọ́n tún yẹ ọ̀rẹ́ fún ọ nínú ìjọba tẹ́yìn òní mọ́ ìdán kí lọ fọ́ gbogbo kìíní òun náà lára orígun ńlá kan tó jẹ́ pé òun jihadi kí ló kọ rẹ̀ o àjọ ọmọ kèésì àdáṣe kí kí ni o kèésì àdáṣe tẹ́ ẹ bá wá rí bí mùsùlùmí jẹ́mọ́ àáfàá ní kò burú tí a bá wá ń da ẹsẹ̀ báyìí wọ́n bá sì ń da ìsìlámi àbá ń jọ ìwọ́n mẹ́ gbọ́n mẹ́sẹ̀ ń jọ ìná wọn ò ní kútà pé bàṣẹ̀fẹ́ rìn olóríwárì ni a bá wá borí fìtínẹ̀ tí wọ́n padà kò bá yé ó dún fìtínẹ̀ tí ọ̀tẹ́ẹ̀sì tí ó sẹ̀sì tí ó gba ìjọba lọ́wọ́ rẹ̀ tí ń kó bá yé gan tẹ́lẹ̀ lọ nítorí wípé àwọn ó fèsì ara wọn kẹ́ àìmọye ló sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn wà á kà sí pé ìjáwó lẹ́yìn náà ń jà nàìjíríà ní ìsìn bí ìsìn ẹ̀yìn náà lẹ́gbàá ní ìsìn kí ìmọ̀lẹ́bàjá wípé ó mẹ́ pé ìsìláàmù gan kò ẹ̀sẹ̀sìn tí máa ń rúlù ẹ̀sìn tí wọ́n máa ń darí rẹ̀ ni nítorí pé ẹ̀sìn jàǹdùkú ni torí nǹkan tágbára rẹ̀ ọ̀ká oní ọmọ pé ń fẹ́ gbà ojú tí a kàtò fi ń rinu tọ́yìn jama'a àwọn èèyàn travel káàkiri gbogbo ayé pẹ̀lú yàwó wọn tí ó jẹ̀lẹ́ àjọun tí ó síwára obe ṣẹ́ṣẹ́ àwọn obi ti wà obe ẹyẹ obe wò kó wà sáṣú níṣe wọ́n ti yàrí pé obe kankan òyí obe wò ọkùnrin ni ó yẹ̀ wò torí in ti ń gbébọ̀ agbára obìnrin mẹ́ka kí ló bí kí wọ́n sọ pé agbára obìnrin mẹ́ka ebi ti àwọn aláṣejù tí wọn fi ìmọ̀ kún ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n dálẹ̀ náà wá ní. ìlà wa ń bá lọ bá lọ bá lọ bá lọ tó fi di wípé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ó ti ń ṣe ẹ̀sìn ojú méjì ó ti mọ̀ pé ilé ayé òun ibi tó ń ti rẹ́rìn ọ̀dọ̀ àwọn ìbúrọ́lọ́gbọ̀n fi sí ó ti ní ṣòkòtò tí ìwọ́ ti bá ń lọ bẹ̀ ó ti ní bábà tí ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ airport ọkùnrin ọ̀pọ̀ sí bábà tó wọ́n ló ń bọ̀ bá ti ń bọ̀ òun tún mọ́ni tó ọkọ̀ dé sí kóò tó yọ ọ́lé yóò ti kú ilé mélòó ó ti ẹ̀ ti ní àwọn kírìmù ti lò sí pípa ni ta lọ sọ wádà báyìí jihadi jihadi jihadi tá à ń pariwo ṣe ń tọ́lọ̀ àtànẹ́bìwí ìlà ń àdínkọ́ àti rí báyìí òun náà ni wípé aljihad la yuqamu ila tahta ra'yati imamin lil muslimin wa khalifa lahu khutta wọ́n ní khutta wọ́n sì ní ẹ̀rí dọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹnu ó sì kò lè lórí wà ilá ìfi ẹ̀jẹ̀ ṣòfò gbára lugi téèyàn ó tún jẹ́jọ́ lórí ibi tó lu ẹ̀jẹ̀ sí lọ́dọ̀ ọlọ́run òní ọ̀yà jẹ́ o affection abelon àtẹ̀mí àtẹ̀yìn kọ́mẹ̀dì àṣìṣe o kọ́mọ̀jẹ̀ wọ́n lù àná lódì kọ́mọ̀jẹ̀ àpàdé ọ̀sọ̀tara lẹ́n tí ò ní bẹ̀rẹ̀ ibi tó wọ́n pọ̀ ti bá o la hawla wala quwwata illa billahi al-azim assalamu alaikum